ويقول سبحانه إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجس الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون متى يكون المطر غضبا من الله أيها المسلمون عباد الله كنتم منك على الله nígbò wa ni òjò ti ìbínú tó ti ọ̀dọ̀ ọlọ́wọ́ bá àti pé àwọn àmì láàrin lórí eléyà bá nígbà ẹ̀yẹ ń fi ọba ẹ̀rí òjò èdè lọ́gbàwọ́ bá pè ní àlùmọ́tò òun lómi ti ń dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ nígbà tó ń gbólóhùn mọ́tọ̀ ní máa ń tọ́ka sórí àdínàfọ̀ àìwọ́ ìfọyọ̀ rere àti àǹfààní. ṣùgbọ́n tí wọ́n bá sọ pé a ń tọrọ tí wọ́n fi hamza sí bẹ̀rẹ̀ rẹ̀ yà á máa tọ́ka sí ìyà. ọ̀yìnbá dọ́là èèyàn ń fi ọlọ́run ọba ojú o lè jẹ́ ìgbẹ́jọ́ sáǹfààní ìbí rẹ̀ ó sì lè jẹ́ ojú òní wúlò tí ọba ti bọ́ sásìkò dání ìdí rẹ̀ tabaníkà lọ mú lọ́nà kan áda alákọ̀ọ́lé ọ̀nà méjì òní mọ́tò ọ̀rún gbà wá mọ́tò ọ̀wá nítorí òjò eléyìí tó ti bá a gẹ́gẹ́ bó ti wá ní sásìkò nìṣá ayọ̀ ọgọ́rùn-ún kan àti méjì ọba adẹ́dàá ni wọ́n lẹ́sùn náà àárín ikú. إن كان بكم هذا من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم Ọlọ́run ní kò sẹ́sẹ̀ fún yín nígbà tí sùdá bá kàn yín láti bí ojú lọ́rọ̀ àbójú rẹ̀ yín ni ẹ wá wà lójú ogun kẹ ẹ gbé nǹkan ẹja yín sílẹ̀ ṣùgbọ́n ẹ wà ní eléyìí túmọ̀ ojú tá a mọ̀. òun lomi lọ́sọ̀ kalẹ̀ láti sánà ojú agbọ̀gbẹ́ máa ń túmọ̀ ọ̀yà gẹ́gẹ́ bọ́lá wọn bá subhanahu wa ta'ala bó ti sàlàyé eléyẹn nígbà tí ń sọ nípa di àwọn ọjọ́ lóhùn àwọn ọjọ́ lóhùn láyé ló tọ́ alẹ́ ti wọ́n tún ṣẹ̀ṣẹ̀ tí gbogbo ẹni kankan ò sí irú ẹ̀rí àpọ̀ wọn náà ló ti pinlẹ̀ òun ni fọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn. ìgbà tọ́jọ́ wọn wá pé ní wa náà wá rọ òjò wọn lórí gbòòrò káàdà áàfin bá tó wọn náà wòye àwọn gbẹ̀yìn wọn ìgbẹ̀yìn tí ó tó ní. ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyọ́nú sí ọlọ́run. ọlọ́run máa ń fi síbi òjò tó wúlò àwọn àǹfààní tó pọ̀. irú àǹfààní tí máa ń bẹ lójò tó wúlò òun lè dọ́lọ́wọ́ ọba dẹ́dà tí ń sàlàyé ẹni lọ́kùn náà ọlọ́run wà lẹ́ni àǹsàlàbìnà sàmà ìmọ̀ àlẹ́kùn bí ìṣàrọ̀ wọ́n mi lò ṣájàrò bí ìtòsí inú ọlọ́run sọ orin kalẹ̀ fún yín láti sábà ń bẹ nú ẹ̀ eléyìí tẹ́ ẹ fún un ó sì wà nú ẹ̀ èyí tó já sí pé àwọn fi tí wọ́n lè jáde tí wọ́n lè ṣàǹfààní fún yín ọlọ́run tún sọ níbi láti sámà ọkọ̀ oníkalẹ̀ láàbọ̀ sí òjò ta akọrọjà bí i ìbílẹ̀ sàmọ́rọ́ ti rí ọlọ́run wá fi òjò yìí jáde àwọn èso ọba jẹ́ ìjẹ́ ẹ̀mọ́ fún ọlọ́run tó sàlàyé dọ́ọ̀fà ní fífẹ́ fún òjò ní ọlọ́run ọba ìbílẹ̀ ọlọ́run ní ìṣe pé búrẹ́dì máa máa sọ̀kalẹ̀ láti sámà àmọ́ nǹkan tí ó sòfò pa búrẹ́dì nínú pákí ni wọ́n ti mú ohun tí ó jẹ́ kí pákí wù yẹn láti sámà ni òjò yẹn máa fi wá ní òfin padà wá di arísìkì ọmọ yìí kí ọba dẹ́ta sọ ohun tí ó jọ padà tí ó ti jẹ ẹ̀mọ́ ọlọ́run ló ń sọ̀kalẹ̀ láti sámà mi ò pé nínú ìjẹ ẹ̀mọ́ yẹ bí ti òjò fún àfihàn bíbí ọ̀sán bá àdàbọ̀ lẹ́yìn ìbílẹ̀ ti kú tẹ́lẹ̀ ọlọ́run tó sọ lọ́nfààní èyí ti pẹ́ fọ́jọ́ ọlọ́run ní alámùsàrọ̀ anàlọ́ha anzàlámìnà sàmà ìmọ̀ àn. òun ní pé dáadájú ọlọ́run bàbá dẹ́dà ọ̀sán omi kalẹ̀ láti sámà ọ̀sàlẹ́kẹ̀hù yàrá di àbílẹ̀ ọ̀rùn. ọwọ́ á ti ilẹ̀ mú lówù nílẹ̀ ìṣẹ̀lẹ̀ rú bẹ̀rẹ̀ sí ní jáde ayé ilé ilé ń sàlàyé pé gbogbo mi yóò tẹrí bá wà lórílẹ̀ ayé ìpínlẹ̀ rẹ̀ òjò ni. àwọn ìṣẹ̀lẹ̀ tó ń kiri káàkiri táwọn lójú ọ̀nà káàkiri tó ń sẹ̀rẹ̀ pẹ̀tẹ́ báyìí sí àwọn àkópamọ́ tó tó kópamọ́ ni. ọlọ́run tó ń sàlàyé fún aláǹfà ní ti fẹ́ fún òjò ọlọ́run ni àǹgbára mi lọ sábà ní máa ń alọ́lọ́run ẹ wá rí gbogbo àwọn ọ̀gbọ́n bí tómi máa ń dágún sí yẹn kálukú wá mú ọ̀gbọ́n ní ọ̀gbọ́n kékeré ọmọ bá òun ló ní ọ̀gbọ́n nílá òun náà mú òun ló ní. bákan náà lọ́wọ́ tuntun náà fàdé sí pẹ́ lára òjò ọlọ́dún wa ń bẹ̀rẹ̀ sàmà ìmọ̀ alọ́lọ́wọ́ sọ̀kalẹ̀ láti sàmà ọkọ̀ omi kalẹ̀ fa àkùrọ̀ jìnnà bíi àjọ àjà mí ọlọ́run la wá kó jáde pẹ̀lú rẹ̀ àwọn méjì méjì ẹ̀rí mi ti ó nínú rúgbìn ẹ̀rí mi ti ó kòrò sẹ́mọ̀ ewé òbítíbitì ilẹ̀ náà ló ti jáde bákan náà ewé òrúwọ àbí ewé ewúro inú ilẹ̀ náà lòun náà ti jáde rọ́gàn bẹ́ẹ̀ náà la rí ẹ̀yẹ rúdú ọlọ́wọ́ ọba ẹ̀rí ojú ni ọlọ́wọ́ máa fi mú kúrò ní gẹ́gẹ́ bó ti wáyé ẹ̀rí tí bẹ̀rù bá wà ìyá ti ìgbà tó lọ ọ̀rọ̀ nìyẹn wọ́n fẹ́ lè di ẹ̀ lásùgbà gbogbo ara èèyàn kalẹ̀ ní wẹ̀sì irú ẹ̀ ṣẹlẹ̀ mùsùlùmí àkọ́kọ́ nígbà tí wọ́n wà nínú ìpayà ọlọ́wọ́ bá sùpáàdì ọ̀tá lọ́wọ́ kúrò yàrá ẹgbẹ́ ìwò ìdára bí mo ti fún yìí èdè yóò kà sí gbogbo dùn àgbà àmọ́lẹ̀ kàgbé nígbà tí ògbé òjò lọ́rọ̀ yẹn ọ̀dà ògbé bò yìí àmọ́lẹ̀ kàgbé òun bẹ́ẹ̀ ń parí àtúbò lẹ́sìn mẹ́sì bóò láti borí àwọn ọ̀tá ilé nìyí wọ́n pọ̀ jù wá lọ wọ́n sì ń kẹ́ ìjà jù wá lọ àbóò láti fẹ́ borí wọn ìpayà yẹn fẹ́ lẹ́nu yìí bójú rọ̀ nìyẹn ọba dẹ́dà wa ń sọ wípé nígbà tí òjò lọ́rọ̀ yẹn tó dàpọ̀ yìí ògbé tí ẹ bá ti sògbé ara èèyàn kalẹ̀ ní amọ̀dẹ́sà sí ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ tó wá látàrí òjò lọ́rọ̀ yẹn ẹ̀rí nọ́mbà ní tọ́wọ́ àti òjò nìyẹn wọ́n yóò nẹ́sìlẹ̀ alẹ́ ọlọ́run wa sọ kalẹ̀ fún yín ọ̀sọ̀ mi kalẹ̀ fún yín láti sábà nínú àǹfààní tẹ́ wá rí bí omi tó tún sọ kalẹ̀ láti sábà yìí. nítorí pọ̀pọ̀lọpọ̀ ń gbà kálukú sùn tọ́kẹ́ náà wọ́n ń sọ̀rọ̀ dẹ́ra tí wọ́n lálà láì wọ́n fúyàwó wọ́n lálà bíi pé wọ́n wà lọ́dún ẹlẹ́tọ̀ọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá ní jàdáàbà ọlọ́run wá sọ bí káyọ̀ láti sábà fa nínú àwọn mùsùlùmí àkọ́kọ́ rí bẹjọ́ ilé ìtọ́ sí ọ̀rọ̀ tó ń lè já àti kọ́jà tó gbogbo òfin yín ròyìnròyìn àti dání tó ti dá sí yín lẹ́nu ìgbà ibi lẹ́nu ìdìtọ́lọ́run lẹ́yìn aláàbẹ̀ láti dàdábà láàtún lóbi láti wẹ̀ lè mú àti kó lẹ́nu yìí wọ́n lè òun fi tọ̀ nínú jáde látara òjò lọ́rọ̀ yẹn nìyẹn àti káàkó lè wá láàrin ẹ̀mí ara yín ọlọ́run tó wá fi ti fẹ́ jagun rẹ̀ ni fẹ́ bá dúdú ẹ̀ nílé déédéé mẹ́ ìgbà wa rọ̀ ilẹ̀ ẹ̀ wá padà kì dáadáa tó ti bá ilé dúró lórí ẹ̀ ayé wa mùsùlùmí rà ìlànà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìka aṣọ kó lára láti fi gba òjò òjò sára sábàbọ̀ kàmbé láti lè fi wá ìbùkún pẹ̀lú ẹ̀. Al-Imam Nawawi alayhi rahmatullah wọ́n ti túmọ̀ rẹ̀ ní ilé òjò nìyí rọ́pẹ̀tò ìkẹ́ni. Òsìfẹ́ kò jì tọ́sẹ̀ kó tọ́lọ́hún fẹ́ fẹ́ rẹ̀ pípọ́ wá lóbi jáde pé ẹni tó bá ti wá sí ara rẹ̀ lẹ̀ tójú pa ń bẹ̀ tójú kẹ́sì lára tọrọ sí lára díẹ̀ ajá títẹ nìyẹn gba ìbùkú ìbìkú lọ́sẹ̀ wá tọ́lọ́run kẹsẹ̀ dá rẹ̀ yẹ ọba máa gbà sára rẹ̀ bó ti wá ní hadith Anas mẹ́rin rọ́bì ọlọ́run sọ̀rọ̀ àdé afáwa Anas ní òjò bá rọ̀ bá wá jọ̀kà pẹ̀lú ìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àdé ìlà wọ́n lè ṣe ọlọ́run wá ká aṣọ rẹ̀ hàtà aṣọ ọ̀gá ọdún nínú ìlọ́tọ̀ọ̀ obìnrin pé díẹ̀ ní òjò yẹn fi rọ̀ sí i lára ọkùnrin náà yà rọ̀ sùn lálá àwọn àdéhùn òjíṣẹ́ ọlọ́run lè mọ̀ sọ́nà àkàkà àdá kí ni sẹ́ni ó fi sílé yìí tó ṣe òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ lè á fẹ́ wò hadithu ahadi ìrọ́sì tààrà ìrọ́sì tààrà nítorí pé òjò lọ́rọ̀ yìí ọ̀sẹ̀ kú lọ́dọ̀ àtẹ̀dá rẹ̀ báyọ̀ ọlọ́run fẹ́ tẹ̀dá ẹ̀ ayọ̀ àti mùsùlùmí náà ìlànà nígbà tó tó bá ràn ọ́ náà ní ká ṣàdúrà kéèyàn máa ṣàdúrà nítorí pé òjò ni kéèyàn ṣàdúrà nígbà sọ pé kí ọlọ́wọ́ ọba tọ́lọ́wọ́ fẹ́ ṣẹ̀dá ni nígbà tó àtàbà wà pẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ti wá tó àwọn àyè sábẹ́ni islam alábàbàdàn alága àkókò ọ̀sálà ìdílé ìwé ẹ̀yìndà tó ṣe ọ̀báyé nígbà tó tó bá sọ̀kalẹ̀ akóló kọ́lé lára ṣèkìlá tàbí ìwọlẹ́gbẹ̀ẹ́. ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استكبروا وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين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 nígbà tó bá di ojú bẹ̀rẹ̀ tó dé sọ̀tà rẹ̀ ṣe ìjà tó ti fẹ́ lé jù kò sí tàbí jùlọ àtúnké sọ́nà òde o àtúnké sọ́nà ọmọ sọ̀hánà ọmọ tààlà tá a ti bá ń pè nígbà tí yẹn bá gbójú ẹ̀ bá rọ̀ ọ̀rẹ́ tí a máa fà á tó yọ̀ bá rọ̀ àtúnké òde ni o ṣùgbọ́n tá a ọlọ́run kì ká sọ fọlọ́run bá ní gbójú òjò o tọ́lọ́jú òdi ń rọ̀ kọ̀ yá wa ọmọ adẹ́dá lóye sí kẹ́mi àbí yàrá ọlọ́run nìkan lọ́mọ. ṣùgbọ́n àti sọ́lọ́run ọmọ sùhánù ọ̀dà ara ọba ní kí ó tó yẹ lọ sínú àwọn ààyè tí máa ń gbẹ kúrúkúrú tó fi kó sì ní bùkátà fún mi. táàyè ní bá ti lómi nú àǹfààní rẹ máa tọ́dọ̀ wá. ìdábẹ́ lọ́run fún mi. dàgbà ọlọ́run ojú ojú ti kọjú nítorí àgbàdo díẹ̀ tó kù tó kù tó ọ̀rọ̀ ayé lọ afẹ́ ìṣeré ayé ibi ń pọ̀ jù lọ́dọ̀ lẹ́gbẹ̀rẹ́ ọkọ̀ ò lè kọjá ó nígbà tó ń bọ̀ ọ̀rọ̀ lè kọjá kọ́ bí ọ̀padà kọjá tó bá yá bẹ̀rẹ̀ lọ́wọ́ adé là ń pariwo rẹ̀ lẹ́sù nígbà ọba adẹ́dá náà dé lọ́dún lè ń tọ́ ní pé gbogbo ohun tá a ti kúrò ti fẹ́ la padà fún kúrò ìlú tẹ́lẹ̀ ló ti pọ̀ lórí ti báyìí. òun tá a fẹ́ lọ́hùn fún náà ni pé ọlọ́run bá ní gbé lọ sí àwọn ààyè ọgbẹ́ kúrúkúrú tó ní bùkátà tó ní tó dẹ̀ já sí kó mi yẹ lọ́dẹ ìrọ̀ síbẹ̀ yẹn àǹfààní ẹ̀ máa dọ́dọ̀ wà rẹ̀. ọwọ́ nù hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu wọ́n nígbà tí wọ́n sọ fún títí ọlọ́run sọ̀lá àṣọ̀lá ní ẹgbẹ́ mo ti tẹ́lẹ̀ bí ò tẹ́lẹ̀ rí tí wàá fi sọ ẹnu ẹ. eléyìí yóò jẹ́ tó ti di pẹ̀lẹ́ sí ní kékeré wọn kẹ̀ máa yá lóko máa pàdé lásán ẹgbẹ́ àjókòó ọdọdọ ẹ wojo ọdọdún ní tó ti fẹ́ dórí gádà fẹ́ ẹ àṣejì rẹ tó ti fẹ́ dórí gádà fẹ́ ẹ ọlọ́run ó sàánú wa ni àbẹ̀ lọ́hùn ni gbígbé ọlọ́run dákùnbá ni gbé lọ sí àwọn àyè tó ń bẹ fúrufúru tó ní kò dáadáa sọ́dọ̀. aláwa ní hadith anas mali rọ̀bì ọlọ́run sọ̀rọ̀ àánú wọ́n ní sàbí wọn sọ fún ti dọ̀lọ́ ọ̀lọ́lá àlùfáà pé alákàtì àwọn wáàdì ní rọ̀ ọ̀nkọ́dà àti sóbẹ̀. Àwọn èèyàn lè rìn lójú ọ̀nà ẹ̀mọ́ ó fi ẹgbẹ́ kìí ṣe bí wù. Ẹni pé àwọn gbígbẹ níìsì láwọn oko kan. Ẹgbẹ́ bí wọ́n ti dé tó àgbà àwọn ọmọ níìsì wàhálà ni. ẹgbọ́n béèrè lẹ́nu yẹn béèrè ọwọ́ ni ìfẹ́ ẹ̀rọ ẹ̀rí òjijì ọlọ́wọ́ ọ̀wá lẹ́nu yẹn sọ wọ́n ní òjijì ọlọ́wọ́ ti gbọ́wọ́ sókè nìyẹn ọwọ́ àbọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ àwọn àlẹ́yìn rẹ̀ onígbọ́lọ́ òbí ọlọ́run yà láti ọlọ́run lọ́mú ó lè jáde pé lèyẹ́sìdì ọlọ́run abọ̀rọ̀ gánà lọ́la bóyá bí dáadáa tẹ́lẹ̀ tó darí ẹ̀ lọ́dọ̀ ọmọ nísì àwọn akẹ́kọ̀ọ́ òṣèré rọ̀ ọjọ́ àmọ̀ òwúlò lọ́dọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀rí òṣìṣẹ́ àgbọ̀ ọlọ́run mọ̀ àwọn ọlọ́run àwọn àyíká o alẹ́ àṣàm àwọn òkè kéékèèké táyọ̀ yọ máa tẹ́lẹ̀ sí ìpìlẹ̀ nítorí pé àwọn òkè yẹn ó máa ń ní àwọn ohun tó tẹ́ nínú àwọn ohun tó tẹ́ yẹn ní máa ń tọ́jú omi pamọ́ kódò omi nílé yíká ọdún fáwọn ẹni tó ń bí agbègbè rù torí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ àwọn òkè kéékèèké ni ọba ti ètò yẹn sí wọ́n ti rà àti owó òkè pẹ́rẹsẹ̀ àwọn òkè pẹ́rẹsẹ̀ bá ti da òjò yẹn síbẹ̀ wẹ̀lẹ̀ awùdíyà atọ́kù. irú bójú òfin kọ̀ ọgbọ́n omi ìtẹ́tọ́ ìpè táyé ká ọdún omi omi dé nísì yìí kò ní gbẹ. ààrẹ ó sì máa ṣàǹfààní omi bẹ̀. ẹ̀rí wọ́n mọ̀ náà méjì ṣẹ̀yà àti àwọn gbóni ńlá tó jẹ́ igbó òjì. ó lè pé àwọn èèyàn máa lọ gbọ́ fàání igi ńlá ọlọ́run bá ti darí ojú rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tá ìjọ ẹ̀ rí sọ pé yìí ọlọ́run bá káwọ́ ẹ̀rọ wípẹ́ ọ̀ bá sàdó àyẹ̀kẹ́ yẹn ti gbé kéde bá ti báyìí fún mi ìyẹn bá sàdó wọ́n fẹ́ lọ́wọ́ dáadáa lásán bójú rẹ̀ lórí bá ti jáde àwa ń rìn lóru tẹ̀mẹ̀ tẹ́lẹ̀ òun bẹ̀rẹ̀ sí ní rẹ̀. nínú àwọn afáàsọ́nà ìtọ́jú ìyá kọ́lá rí ẹ̀kọ́ alákọ̀ọ́lé ti bẹ fàtẹ́bí tí ń lò pẹ̀lú ọba dẹ́dà rẹ̀ àti ìwà rẹ̀ tó tóbi nípa àdúà tọ́yẹ káà náà kúrò ẹ̀kọ́ yẹn tá a bá fẹ́ ṣàdúà àti wípé bí ìṣèṣí bá ti dúkọ́ bá lẹ́tọ̀ọ́ láàgbé kalẹ̀ ẹni gba nẹbi ọbẹ lọ́wọ́ bí Ọlọ́run gbójú kú yẹyẹ ọbẹ lọ́wọ́ ọlọjọ tí wọn yà ń lè jẹjẹ mo ń dọkítà sọ ní pé gbọ ìjọba jẹjọ la fún abánigbé kú o ti gbé lọ síbi táǹfààní ẹ máa ṣẹ́kù o lè fi ilẹ̀ ọlọ́ra mẹ́yẹ wọ́n ní ìdí omi ó sì máa lè kó nira báwa tá a gbélé àtàwọn tó fẹ́ máa rè lójú ọ̀nà tó dá nẹ́bi bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ nìyẹn ìgbàdàn láti ẹ̀yẹ wíṣẹ́ ọlọ́run ọwọ́ agbèlè ẹ̀ka káàlẹ́ lórí ẹ̀kọ́ àtẹ́bí ní gbogbo orú àjálù lọ́ba wa báyìí. àti nígbà tó tó bá tó wá lé kẹ̀kẹ́ kan ó tún ní súnà ìṣẹ̀dá tó lè ṣe o. inú súnà bẹ́ẹ̀ ká sí bàbá jùlọ wo ló ní ti tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ wa lẹ́yìn ìdádúrà tá a sọ yẹn. dàdá ní tí ọba pèrú nígbà tó tó bá lágbára ó lè pèrú kọ́ bá fẹ́ sọ́ọ̀lù òkèèrè àdìgbò tọ́ba ti لا إله إلا الله فقال إذا انتقالي فبتصلوا في رحالكم فبتصلوا في بيوتكم أكرم الليل آري هو أنه حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما لم يغلق الدواعي قال صلى الله عليه وسلم أمر لو يوسف مبركري ọwọ́ aṣọ síbẹ̀ pé sọ́ńdò béèrè hàlì. ọwọ́ akó adéró yìí kó fìdí ọlọ́run láàrin fúlá òun ni máa ń padà dání láti ẹgbẹ́ kó pèrò bẹ́ẹ̀ nígbà tí òjò bá ń lọ bẹ́yẹn gbogbo lẹ́kùn gidigidi bẹ́ẹ̀ ni ìgbà ọ̀la ẹyẹ rẹ o sọ́ńdò béèrè hàlì. ẹ kírun níbi nǹkan ẹ̀mú yóò bìlẹ̀ ìlànà ìbáàrídà yẹn ni pé lóru tó tutù àwọn èlùbọ̀ ti rọ̀ àbí gbà tó yóò bá rọ̀ àwọn ti sáfà àbí gbà wọn bá wà ní àsìkò rẹ̀ àbí ẹ̀rí àdìsí lọ́pọ̀ mọ́lá tó ti wọ̀ ní ìjà ìgbà wọn rọ̀ bí tó wà látọ̀dọ̀ jáde àtúlá ọ̀sẹ̀ lọ́sọ̀lá àjù ó lè la jáde pẹ̀lú ìdálọ́ ọ̀sọ̀lá ọ̀sọ̀lá àlọ́kiri àjù ó jò fi rọ̀ nìyẹn wọ́n ní irun tá àtẹ́bí sọ̀tọ̀lá ọ̀sọ̀lá وليصلي من شاء منكم في رحمه ẹni ọba fẹ́ tó yí kọyà kírun níbi nǹkan ẹ̀gbọ́n rẹ̀ ọba òlẹ̀ kan fún wọn wá síbi láti wá sọ̀rọ̀ ìjàmbá ara yìí pẹ̀lú pé wọ́n ti rọ̀ ìgbà àdàlá ẹ̀yà ń sọ ọlọ́ ǹgbọ́ láwùjọ sọ́dọ̀ òbí mi yóò àwì ọ̀nà méjì a lè wí iṣẹ́ ìdíkà ti háyà àlà sọ́ọ́lá méjèèjì ẹ̀. èèyàn kẹrin ló sọ lù bí yóò ti gbó ẹni tí ó lò yóò wí lẹ ẹtí òun nílé yìí o yóò wí lẹ mi bí a fẹ wáyé gbogbo ọrùn pípé yóò wí lẹ yóò wí hajj ala ìsàlá yóò wí lẹ ó ní wọn láwọn olùmọ̀ ń sọ náà ní wípé àkókèrò ah, lé tí kò ní jèrè jẹ tẹ́lẹ̀ ó ní ti kó jèrè tí a fẹ òun yóò wí lẹ tàbí ká lè lọ kàdé sí i. Abdullahi ibùdó ọmọrùn ta ta yìí nígbà tó bá parí ìrùn tán yẹ́yẹ́ ó ti pè é tán yọ ọ́ sì wá wí ní wípé sọ́ọ̀lù bí mo yóò dìbò àwọn súnlẹ̀ yẹn já jì ó lóòótọ́ kì í ṣe dandan kì í ṣe dandan ní kákìrún lé lójú ọba rọ tí ẹ bá láyà ẹ kò lè bọ́ọ̀lì nítorí pé àríkàdé ti ní ìkójọ yọ ẹgbẹ́ tó bí ẹ bá lè jáde lọ sí jàmbá àwọn nígbà tó jó rọ̀ yẹn tọ́lá rí hadith àbí sàyìn tó tó tèrè ọ̀bí ọlọ́run sọ̀rọ̀ àmì lọ́wọ́ abẹ́ wọ́n dé ọ̀tún jò kan ọba dé gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí rọ́ọ̀bì yẹn débi pé gbogbo orí kébí orí àjà lómi kan tó tó mẹ́ wọ́n ní ká tẹ̀lé gbàgbé orí àjà mọ́sálásí oúnjẹ ọlọ́run gbà ẹ̀ ọ̀lá àlọ́ ẹ̀yin náà mọ̀ àti apárun wọ́n wá mú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ abọ̀ òun ni wọ́n fi gbé e dúró sórí rẹ̀. orí àjà mọ́sálásí òṣìṣẹ́ ọlọ́mọbẹ̀rẹ̀ sí ní kẹ́fọ́mí wọ́n ni wọ́n ṣe ìfọwọ́. afọ́nà ti sàyẹ́ńdì olùkọ́dìrí ìrọ̀jì ọlọ́run sàrẹ́ àti wọ́n ni wọ́n rí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam yasjudu fil ma' bí forí kalẹ̀ ń lóomi wọ̀ pé akẹ́rọ̀ pọ̀ débi pé mo rí orí pa àpè bí ìjọba tàbí orípa pọ̀tọ̀pọ̀tọ̀ sí wà níwájú òṣìṣẹ́ ọlọ́run wà lójú ọba lọ báyìí ẹ̀kọ́ kẹta ni ẹ àdínkù alẹ́ pa àkọ́kọ́ pé àdúrà tá a ṣe ni pé tá a bá rí kọ́kọ́ jù àtẹlọ́ ńkọ́lọ́ńkọ́ sáré ẹ̀ lọ sáàyè tó dínkù káàkà sí tó ń sàkà rẹ̀ fún wa. ẹ̀kọ́ kejì òun náà ni ẹni tí ó pèrún olè rí sọ́ọ̀lù omi mo yóò ti gùn lànà bá pèrún náà àbí sẹ́ẹ̀dì káyà á lọ sọ̀rọ̀. kẹta dáa tó fẹ́ wí nísìnyí òun náà ti pé a báyìí lọ àtàyè èyí tó tún jáde jì láwọn wọ́n bá láwọn ṣe lọ ní àti wọ́n ní kí ló dọ̀dà nígbà tó bá dọ̀dà sọ sọ̀rọ̀ àtàkà àtàkà àlẹ́ ìrìn ìta ọ̀rẹ́ yẹn ní ọ̀rẹ́ yẹn ní ẹ̀ yìí ti tó fi láwọn òkè àbí sára tó àǹfààní lélẹ̀ tí ẹ bá lè jẹ́ kò sí wàhálà bẹ̀ rárá ọwọ́ ló hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n lè ọkọ̀ yìí látàlá ń sáré pọ̀ àti sáré pọ̀ ní ni wọ́n lè àtọ̀tọ̀ kò sí sójò làwọn olùwọ́ tó wá ní sójò tó ajá alábẹ́rù gbogbo mú rẹ̀ rẹ̀ rẹ̀. àbálà àbáyà gáà ni ẹ̀rọ gbọ́dọ̀ bá bàyẹ̀ lé lórí àwọn àtijọ́ àbúgbẹ̀ ní sábẹ́ ọ̀gá àti bá a múlẹ̀ ní àwọn ẹni ìsájú rẹ̀ bí àfáwà ọmọ ọ̀gbọ́n àti àwùjọ àlejò àpàtúlọ́ àwọn lẹ́yìn wọn ni àwọn àtijọ́ àbúgbẹ̀ náà ọ̀rẹ́ mi wọ́n rẹ̀ ṣá láàrin mọ́gárì àtijọ́ tí wọ́n fi àgbẹ̀pọ̀ kéde pé yóò ti kú wọ́n fi àgbẹ̀pọ̀ ìyẹn ni pé wọ́n fi ìṣá ìsásìkò tí wọ́n fi wọ́n fi ìdíjẹ́ yẹn náà òun wọ́n fi ìṣá ẹ̀rí wọ́n ní wọ́n máa fi bẹ́ẹ̀ dáadáa bí òru tó bá rọ̀. Bẹ́sẹ̀ àlùwọ́ àfọ̀sàbára kan sàárà àbí ọlọ́run ọ̀sùnmáàlù kan sàárà àdìyẹ sàárà àlàkùkọ́rọ̀ lẹ́bí lòdì yunifílùhà àlẹ́yìnà rọ̀fẹ̀tà wọlé àdáàbà àlẹ́yìnà yàrá balàlẹ́ yàrá ọ̀sán mọ̀mọ́tò ní orí ìlàsọ́lá ti kọ́ ọ̀rọ̀.